الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí. Isa ọmọ Mariama, kìí ṣe Gulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pópúrọ̀ ni Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ òpùrọ̀ ni gbogbo wọn o kàláwù fi sọ sọ wa káàmọ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas òkúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. بسم الله والحمد لله والصلاة والسلام على خاتم النبيين وإمام المرسلين وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa àti ẹ̀yin tí ẹ ní àǹfààní láti máa wò wá ketekete lórí ṣánẹ́ẹ̀lì Taalim TV mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín ètò tí Allah subhanahu wa ta'ala tí ó ń lò fún wa láti máa fi gbọ́ òdodo ẹ̀sìn rẹ̀ Islam. Allah subhanahu wa ta'ala yóò sì jẹ́ kí àwọn òdodo náà kó wọnú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa. ní òní ìjókòó eléyìí ni ìjókòó kẹsàn-án pẹ̀lú àkòrí irọ́ amadíyà irọ́ amadíyà. ní abẹ́ àkọlé tí mo pè ní àwọn tírà sánmà ìjọ amadíyà. E àwọn tíra sámà ìjọ amadiya ní àná aláwọ̀ fún wa ní àǹfààní láti ṣe àlàyé lórí àwọn àyà mẹ́ta kan èyí tí àwọn ọmọ ìjọ amadiya mú wá ní ẹ̀rí láti fi rinlẹ̀ wípé tí àwa bá di àyà sóràtúlẹ̀ ahzab quran thirty three verse forty mú níbi tí aláwo ti pe ànẹ́dùwà muhammadu ní khatama nabiyin tó sì túmọ̀ sí òpin àwọn ànábì ìjọ amadíyà yàtọ̀ sí pé lọ́dọ̀ tiwọn ohun tí wọ́n túmọ̀ káátámà sí ni òrùka òòlù òrùka òòlù àwọn ànábì bóyá wọ́n ti wá gbà wípé àwọn ò ní túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ mọ́ ni o nítorí pé ẹni tí a plé ohun ẹ̀ ní àná nínú ọ̀rọ̀ tó sọ. So, tẹ́yìn náà gbọ́ ni pé táwa bá di àyà yẹn mú tiwa víù wa nìyẹn ká tún wòye sí àyà míì táwọn dì mú àwọn àyà míì tó wá ń tọ́ka sí pé àwọn dì mú yìí ìdìkudì ló dì mú torí pé ọ̀tọ̀ ni ohun tí àyà ń sọ ọ̀tọ̀ ni nǹkan tí àwọn ń wí lẹ́nu. àti pé ọ̀rọ̀ tó sọ tó sọ pé víù tiẹ̀ nìyẹn ìyẹn ni pé ó ń rìfà sí mi pé víù tiẹ̀ nìyẹn à ọ̀rọ̀ yẹn mo tún rántí ẹ̀ ọ̀rọ̀ yẹn lágbára gan kò kàn lè sọ báyẹn kó sì lọ bẹ́ẹ̀ víù tèmi ni kíni pé mo tú káátámà nàbì yín sí òpin síyẹn ni víù tèmi tó ń tọ́ka sí bàbá ńlá mistake gbá nìyẹn kì í ṣe víù tèmi wàláhí fọmọbìláì kì í ṣe víù tèmi ànábì fúnra ẹ̀ ló túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ṣé bí mo ti mú àwọn àdíìsì bíi márùn-ún wá níjẹta àwọn àdìsí bíi márùn níbi tí ànábì sallallahu alayhi wa sallam tó ti ń kira rẹ̀ pé òun ni òpin àwọn ànábì sóòrò àdìsí yẹn ni ṣé ìyẹn lẹ́wàá sọ di fíù tèmi èmi ò ní fíù kankan bí ọ̀rọ̀ yìí pàápàá. ohun tí aláwo bá sọ ohun tí òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam bá sọ òun náà ni ó jẹ́ fíù tèmi èmi ò ní view míì mọ́ nítorí náà gbólóhùn tó o sọ yẹn pé fíù tiẹ̀ nìyẹn ọ̀rọ̀ burúkú ni lẹ́yìn tá a ti ka àdíìsì sí etí ìgbọ́ yín a tẹ̀ display a ṣàfihàn àdìsí yẹn sójú screen fún gbogbo ayé láti wá sọ pé view tiẹ̀ nìyẹn àti káyà bí ó lérè pé ta ló ń bá wí kò lè jẹ́ mi kò lè jẹ́ mi tàwa ló ń bá wí bí ó ṣànábì. tí ànábì bá wá mú fíù tiẹ̀ wá lórí Quran bàbá ta ló wá tó bẹ́ẹ̀ kọ́kọ́ ta ló ń tọ̀hún níbo ló ti ń bọ̀. ànábì sallallahu alayhi wa sallam òun ló fúnra ara rẹ̀ túmọ̀ khatama nabiyyin sí fàlànàbí yabadi wala rasul fàlà nàbí yabadi fàlà nàbí yabadi wàlà rọ̀sùl kò ní sí ànẹ́bí mi ìmọ̀ mi kò ní sí ògìṣẹ́ mi ìmọ̀ mi ẹ̀yin lè wá ọmọbi tẹ́ ẹ ti rí ògìṣẹ́ olófin ògìṣẹ́ tí olófin èmi ọmọbi tẹ́ ẹ ti rí yẹn gbogbo ògìṣẹ́ ọlọ́run iṣẹ́ tọ́lọ́ ń gbélé wọn lọ́wọ́ òun náà ni òfin rẹ̀ ọ̀rọ̀ ṣe wá di pé ànábì olófin ògìsí olófin ògìsí tí èso olófin gbogbo kàtàkàtà yẹn Mirza Gulam Ahmadu ló gbélé yín lọ́pọlọ òun ló dá a lẹ̀ kẹsì bẹ̀rù ọlọ́run ànábì ni ẹ tẹ̀lé ẹ má fi ànábì ṣe bójúbójú láti tẹ̀lé Gulam Ahmadu. àìsàn tí kùránì bá wò tì tí ò san. àìsàn tí àdìsí bá wò tí tí ò san lórí ọ̀rọ̀ ẹ̀sìn iná ló kù tí ó wò nítorí náà ẹ̀yin arákùnrin mi ìjọ amadíyà ẹ lọ mọ̀dájú wípé fúnra ara ànẹ́bì ló tú káátámà nàbì yìí ń tọ́lọ̀ ń pè kì í sèmi ni mo tú kì í sáfà kankan ló tú fúnra ara rẹ̀ ló túmọ̀ rẹ̀ kátámù ò bá nítumọ̀ míì níbòmíì nínú ááyà súrọ́tùlì àzáàbù ááyà fọ́ọ̀tì kò nítumọ̀ kan tayọ òpin àwọn ànábì nítorí náà kì í ṣe fíù tèmi o fíù tànábì ni o. So, ní òní a fẹ́ tẹ̀síwájú. ẹ má gbàgbé àkọlé wa àkòrí ni iro àmàdíyà ìyẹn ni pé ohun tó jẹ́ àkòrí ọ̀rọ̀ fún gbogbo ọ̀rọ̀ tí màá sọ fún odidi oṣù kan tí ó bá jù bẹ́ẹ̀ lọ òun ni iro àmàdíyà àkòrí yìí ni mo wá break down òun ni mo rún wẹ́wẹ́ òun ni mo pín sí àkọlé àkọlé àkọlé. àkọlé àkọ́kọ́ àtìyànjú ẹ̀ ìyẹn ni ìjọ amadíyà wọ́n bá tì wọ́n gbódò ńlá. àkọlé kejì òun ni àwọn tírà sánmà ìjọ amadiya mo dẹ̀ sọ pé bí àṣẹ lẹ́kọ̀ọ́ wípé kò sí bá a ti fẹ́ sọ̀rọ̀ tírà tírà sánmà tá a ní sọ̀rọ̀ kan àwọn ànábì ọlọ́run àtàwọn òbíṣẹ́ rẹ̀ aleyhim salatu wa salam nítorí wípé nígbà tá a gbà pé ọlọ́run sọ tírà kalẹ̀ àwọn kan ló fún. therefore àlákọ̀tún mọ̀tínà àlákọ̀tún mọ̀tínà tún wọ̀gbọ́ ìrù múmọ̀ zákọ̀ ìbáṣepọ̀ tó nípa tí ò ṣe é yà tí ò ṣe é já ní ìbáṣepọ̀ náà tí ń bẹ láàrin òjíṣẹ́ àti tíra sánmà tọ́lọ́mbà fún un. nípa bẹ́ẹ̀ àwa yanjú ọ̀rọ̀ àti yanjú ọ̀rọ̀ àti sọ̀rọ̀ yanjú lórí kí ni jẹ́ ìmísí àní ìmísí pín sí méjì wáyù ìrìsàl wà wáyù ìlẹ̀hàm ìmísí ìfiṣẹ́ ránni sí ẹ̀dá àti ìmísí ti. kí ọkàn ó là kọ́kàn ó yè kí ọ̀rọ̀ tí ó ṣe kò ń gẹ́ nǹkan tó lọ ń fẹ́ kó tẹnu ẹ̀dá jáde kọ́ lọ ń fi ìmọ̀ yẹn mọ̀ á tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí pé òun náà ó sọ jáde ni ó dìgbà tó bá sọ tán tá a wá ṣẹ́rí ẹ̀ sí kùránì tó wá bá kùránì lọ ìgbà náà láti mọ̀ wípé òye yẹn ọlọ́run fi sí lọ́kàn ni ẹni tó wá wà bẹ́ẹ̀ tọ́lọ́ máa fi rú òye yẹn sí lọ́kàn bẹ́ẹ̀ nínú ìjọ ànẹ́dìwá Muhammad sallallahu alayhi wa sallam ni Umaru ọmọ Khattab radiyallahu anhu gbogbo àwọn àlàyé la ti sọ síwájú. Si so that ò ní ṣe mistake lọ mú Mirza Gulam Ahmadu ò ní ṣe mistake lọ mú Shehu Ahmada Tijani ò ní ṣe mistake lọ mú Ibrahim Niyasi ò ní ṣe mistake lọ mú Ilẹ̀rọ̀ ò ní ṣe mistake lọ mẹ́lòmíì illa Umar illa Umar ibn al-Khattab radiyallahu gbogbo àwọn ẹ̀rí yìí àti sọ síwájú ẹni tí ò bá tí ì wò ó kó lọ wò ó nínú àwọn episode tó síwájú. ní ìsìn ibi dé dúró ni pé báwo ni Mirza Ghulam Ahmadu ṣe di ànábì Ọlọ́run báwo ló ṣe di òbísí Ọlọ́run nígbà tó já sí wípé ànábì ti sọ nínú àdíìsì rẹ̀ wípé kò ní sí ànábì míì mọ́ lẹ́yìn mi kò sì ní sí òbíṣẹ́ kan mọ́ lẹ́yìn mi èmi ni wọ́n fi parí gbogbo àwọn ànábì ọlọ́run ó sọ ọ́ lọ́rọ̀ ó tún mú wá ní àkàwé wípé àpèjúwe òun sí gbogbo àwọn ànábì tó síwájú ó dà gẹ́gẹ́ bí àpèjúwe odidi ilé tẹ́nìkan kọ́ tẹ́nìkan kọ́ tó ṣe rigidi tó ṣe dáadáa tó jẹ ojú ní gbèsè àwọn èèyàn sì ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọ́n ń ṣe kàyéfì wọ́n ń ṣe kàyéfì àmọ́ wọ́n rí i pé ilé náà ó kù síbi búlọ́ọ̀kù ẹyọ kan péré tí ilé ó fi complete búlọ́ọ̀kù ẹyọ kan péré bóyá búlọ́ọ̀kù ẹgbẹ̀rún lọ̀rọ̀ ilé yẹn jẹ mọ́ ni o bóyá búlọ́ọ̀kù ẹgbẹ̀rún méjì ni o àbẹ́gbẹ̀rún mẹ́ta ni o wọ́n ti tò gbogbo búlọ́ọ̀kù ẹ̀ wọ́n ti rẹ́ ẹ ó lu fótóró ìlú fótóró rẹ̀ yẹn níbì kan ó ṣe déédéé tí lílu yẹn ó fi wà covered tí ó fi bò tásìrí ilé ó fi bò tán ráúráú wa ni èmi náà ni náà èmi ni níbo ni mr amadu wa wà lẹ́yìn ìgbà tí ilé tóun wá dé tó wá sọ̀rọ̀ ẹ̀ di ànábì ọlọ́run tó sọ̀rọ̀ ẹ̀ di òjíṣẹ́ ọlọ́run tẹ́ wá lọ́rìn mú àtàmọ́mátàmọ́ àyà tí ò jẹ́ mọ́ ń tẹ̀ ń sọ tẹ́ wá lọ́rìn mú wá bẹ́tí yẹn bá gba ànábì gbọ́ gan ó lè ti pàṣẹ gbígbà ànábì gbọ́ kó náà di ànábì mo sì ní ẹ bá mi mú àwọn tó ti dànábì wá nínú ìjọ yín nípasẹ̀ pé wọ́n gba ànábì wa gbọ́ àwọn tí wọ́n ti ti pàṣẹ ìgbàgbọ́ wọn nínú ànábì tí wọ́n ti di ànẹ́bí ọlọ́run ẹ bá ní mú jáde ẹ̀yin sì kọ́ ni onígbàgbọ́ àkọ́kọ́ lórí ilẹ̀ ayé àwọn sọ̀hábà ni àwọn ẹni àkọ́kọ́ wọ́n gbàgbọ́ nú ànẹ́bí ju gbogbo wa lọ òkè ẹ bá ní dárúkọ ẹnìkan nínú wọn tó ti pàṣẹ kó gbà ànẹ́bí gbọ́ tóun náà wá dà ọlọ́run.